ìdí ẹlẹ́ẹ̀kejì àbí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì jẹ́ àwọn onímọ̀tà sí tí wọ́n sọ lórí àyà àlìbùrà ní ó náà ní tí a fọ́ àwọn àtọ̀bọ̀lọpọ̀ nínú àwọn abára wọ́n ní àwọn kìkìlì ìdè ìjẹ́ mẹ́rin ìtumọ̀ ló ń pọ̀ káàkiri báyìí wà ní ni àfọ́mùsẹ́sọ tó bẹ́ẹ̀ ni gbọ́lọ̀ alìsìláàmì kò ní túmọ̀ tábà pé papọ̀ tábà wù ṣùgbọ́n ó ní túmọ̀ tó ń tọ́ka sí kòrò bí ìjàdúgbò tí mo wà ẹ̀kọ́ láyé ẹ̀yẹ pẹ̀lú àpẹẹrẹ mú wà pé UCH ní àpòpọ̀ kò ní túmọ̀ ṣùgbọ́n tí wọ́n bá tọwọ́ bọ̀ ní pé kí ni wọ́n gbà lọ́rọ̀ pẹ̀lú ẹ̀ kí lọ́fẹ́ ti tọ́ka ní bọ́bá pọ̀lọ́kà ọmọ mi tóbi dọ̀dọ̀ gbogbo mọ́tò ọmọ mi tóbi dọ̀dọ̀ mo fẹ́ bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ yẹ ọmọ ó lè ní ìfọ́ bẹ́ẹ̀ ni gbóná alìsìlámì tàbí àwọn alọ̀rọ̀ ọ̀pọ̀ àfa àmùdáhìn lọ́wọ́ oníṣẹ́ tí àwọn orúkùn yìí ṣe ní pé

Tọ́ba tó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ́ máa tó sọ ní bẹ́ẹ̀ kọ́ máa tó sí ìbàdàn sí. Àwa nínú tàwa àwọn bàbá wa lókè lè ìbàdàn wa. Ètò ọ̀rọ̀ tó wá jábọ̀ ABC mọ̀ lọ́wọ́ ó ní túmọ̀ ní máa ná bọ̀ ní tàbá tó kà kò ní túmọ̀. Tó gbogbo náà ABC kọ̀ láti bí OY boy. Bùjẹ́bọ̀ sẹ́ ẹgbẹ́ ti sí mo sáré. Bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ á ní ìlànà mú ṣe rí ìdáyìí ààrẹ àtẹ́gbẹ̀ tí ìtumọ̀ mẹ́rin àkùrà wọn ní tí mo yẹn kò ní pípè lẹ́nu bá ń ṣùgbọ́n máa ń lẹ̀ tí ń tọ́ka wípé irú àkùrà fi fọ́ọ̀mù lábáwá náà láti orin ti bẹ́ẹ̀ ẹ̀ lè mú ní wọn pé àwọn máa ń ọ̀rọ̀ gbogbo súwà tó wá pẹ̀lú orúkọ̀lùmọ̀kọ́tọ̀ àìrí ìtí sábà bá tẹ̀lé àgbàbíyà tí mọ́ sábà tẹ̀lé ọ̀rọ̀ Al-Qur'an náà ọya ẹgbẹ́ ìtìkùrà nínú ẹni irú súra yìí Alif Lam Mim Zalikal kitabu la rayba fihi ẹgbẹ̀rọ̀ kùránù tíra tí mo fi gbólóhùn yìí bẹ̀rẹ̀ tí ẹ̀ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ ìtọ́ka sí ni pé èdè alàfi tẹ́ fi ń kọ èdè tẹ́ fi ń wo orin kí ó náà ni mo fi kọ alukur'an mo fi sọ alukur'an kalẹ̀ ṣùgbọ́n tó ti rẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ mo lù á nìyẹn. àwọn afọ́nìmọ̀ tẹ̀sí rahimahullah wọ́n ní tẹ̀sán wọ̀ ní sọ̀rọ̀ pẹ̀lú ìfọ̀rọ̀balẹ̀ wọ̀ lọ́lọ́run gbé ta àwọn èèyàn láyà lórí ìjáàzù Kùrán. Alákọ̀ọ́kọ́, ó ní kí wọ́n mú irú al wá. Ó ní kí wọ́n mú Aṣìlò Súwà, mẹ́wàá wá. Ó ní kí wọ́n mú Súrà tẹ̀. Wàyí وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله سبحانه وتعالى ó ta àwọn kèbèrè láyà kí wọ́n múrú àkùránì wá lójijì ẹbá dá òjìgbé àkùránì ẹ àwọn ìlú sọ àkùkù àlà tẹ́bà náà ìlú sọ sọ́lá àrùn sọ́lá

ما أنزلنا عليك القرآن لتشقى القرآن ياسين والقرآن الحكيم القرآن لفائدة لطالب العلم مش واجه انه مبقى مش واجه بقى ايه tó ti bẹ̀rẹ̀ tẹ́sí ọ̀rọ̀ kúránù ọ̀rọ̀ kúránù ọ̀rọ̀ kúránù rẹ̀ àríkò mi ti sọ̀rọ̀ kúránù tẹ́lẹ̀ tó ń jẹ́ pé orúkọ pátá rẹ̀ ló bẹ̀rẹ̀ alìfìlàní gbòlìbàtòrò alìfìlàní gbòlìbàtòrò àwọn onímọ̀ fún ọmọ lọ wọ́n nígbà ibi tá a ti rí orúkùnkùn pátá tó bẹ̀rẹ̀ kùránì tí kìí sọ̀rọ̀ alkùránì ló tẹ̀lé wọ́n ní kùránì náà ní lọ́nà wọ́n torí pé gbogbo ọwọ́ àdìpá ìdá àlàwájì ìlọ̀mọ́ tí pé gbogbo orúkùnkùn pátá pátá ẹ̀sìn orúkùnkùn pátá aliflamin yasin tọ́ha káfà ọ̀yà àrísọ́n àwọn aláàfin tó bẹ̀rẹ̀ kùránì yẹn tó jẹ́ pé wọ́n kà sún papọ̀ báwọn tí ò nítumọ̀ ṣòṣe wọ́n ní gbogbo tí ó mọ̀ tẹ̀lé pátá nǹkan jẹ́ pé mọ́ẹ̀lá yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ńlá àbìlú wà nǹkan jẹ́ pé èèyàn ò lè mọ̀ àfi pẹ̀lú wà ọmọ àgbọ̀ ìgbà tó lọ́dẹ́ àrífìlàmí gúnlẹ̀ bá ti róòmù ọlọ́dẹ́ àrífìlàmí wọ́n ti borí róòmù wọ́n ti borí róòmù wíborí róòmù yẹn bọ́lá ṣe lọ kùránì ló sọ fún wa so wá information yẹn information yẹn à lè dá mọ̀ ní ká sọ pé nísìn ẹnì kan sọ pé bí àwọn olówó ló ń jà lọ́wọ́ lágbàáyé ẹ̀yin ẹ̀ mọ́lẹ̀ tẹ́lifí jáde ojú Ukraine Ukraine máa win àbí Ukraine ti win bóòlù ti mọ̀ ó ti Tọ́lá Subhanahu wa ta'ala ó sọ ti tí ó tẹ̀lẹ̀ fún wa. Ìtọ́ ẹ pé èèyàn ò lè mọ̀ àpẹẹrẹ gidi wà á yóò mìíràn lọ. Wọ́n yìí mú lọ́wọ́ ẹ̀ gbọ́nà wà ní Fìlàmí mi túmọ̀ kéjì sí pé òní túmọ̀ tòṣe ṣùgbọ́n tọ́ka sí ìkága ara kọ́lọ̀ ọba ń fàwọ̀ ìfẹ́ nípa kí ni ohun nípa kí jọra nípa kọ̀hán pé wọ́n lè ṣe wọ́n lè múra kọ̀hán jọ́ tìmọ̀ kejì. ìtumọ̀ kẹta níbi gbọ́nà alìsìlámì àwọn àfọ́ onímọ̀ tẹ̀síìrì mi sọ wípé àtìmọ́ ọ̀lọ́ wọ́n ní rọ́mùsù ló jẹ́ rọ́mù ó jẹ́ símbọ̀ kí ni Yorùbá símbọ̀ alámi tàbí àdàpè fún àwọn orúkọ ọlọ́run bá tún àárín wọ̀ta tàbí ọ̀sán pé alif yẹ̀wò ní allah lam latif mim majid wọ́n ní rọ́mùsù pé tí mo sọ yìí bí kí wọ́n fi ẹgbẹ́sẹ̀ ẹ̀yẹ́tẹ́ bá jókòó mẹ́ta wọ́n sọ pé bí orúkọ ẹ̀dọ́ jókòó kẹta kìnnìkan kìnnìkan ọpẹ́ yẹn mí lókọ̀ kẹta rẹ̀ yóò àbàkọ́ ó tẹ̀sílẹ́sì ó kọ owó sílẹ̀ owó yẹn rọ́mùtù ló jẹ́ fún ọ̀pẹ̀yẹrẹ tàbí ọmọwùmí tàbí ẹ̀rọ yòókù so ó ní alif láàmì alif tó fún àlọ́ láàmì láti mẹ́mẹ́jì ó ní rọ́mùtù ní àfihànilá àmà àdà ọ̀rọ̀ láàdàlí ìlàkùn àwòrán àdàlí ìlàkùn kò lẹ́nu kò sí kí kò lẹ́nu nínú ìgbà tí wọ́n tún sọ nípa àwọn onímọ̀ tẹ̀sí tí wọ́n tún sọ nípa alif láàmì ojú ẹni pé asma olùkùrán wọn ló kọ kùrán ni àwọn tí ó sọ pé asma olùsùwà ó kọ súra ni láti máa gbọ́ súra tó alìsìlámì súra tó alìsìlámì ṣùgbọ́n méjì ìdákọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ àwọn ànàbìnrin àti láàmà àmìlà bìdá ṣùgbọ́n yẹ dúró àràbàdá ìjáde kùrán ó rí ọgọ́rọ̀ àwọn afáàlùsùn ìjẹ̀bá ló wà lórí ẹ̀ kódà àtúrí ní àwọn tààràfù jọ́sọ wípé gbọ́nà alif lamin wọ́n ní kọ́sàmùn àṣàmọ́láhùwé wọ́n ní ọlọ́run bá tùwá àrùn ọ̀tàrà ó fi búra ní ìbúra lọ́jẹ́ ọlọ́run bá fi búra ṣùgbọ́n àkó lè ha èyí tá a lè sọ ó ti dédé ní ọ̀rọ̀ àwọn onímọ̀ ó ní pé àwọn àlùfọ̀rọ̀ òfò á ta pè ní mẹ́rin láì sí débi tẹ̀kọ́ ta pè ní mẹ́rin láì sí ò bá ti pé ìpààrà láàlọ́wọ́ àlẹ́mú bí mùràbù ọlọ́run ló mọ fún gbàlérò pẹ̀lú ẹ̀ bákan náà ìjẹ́ ìkágbára ló jẹ́ fáwọn kèfèé ní lórí pé wọn lè múrú àlùkùránì wá alákòóso bẹ̀rẹ̀ so ìtumọ̀ tó kó tán nìyẹn pé alìsìlámì ọlọ́pìá sí ọyá ẹ̀yìn náà ẹ̀kọ́ kùránì ẹ̀yìn náà ẹ̀sọ́ sí bóyá ọ̀sẹ̀ fẹ́ sọ yóò bá ẹ̀kẹ̀ bọ́nú ẹ̀sẹ̀ ìdáwọ́ nípa kí ló máa ń ẹ̀yẹ gbogbo gbogbo àwọn ọ̀sọ̀lẹ̀ ayé wọ́n pèrè ẹgbẹ́ dàpọ̀ àǹtí wa fọlá wa subhanahu wa ta'ala tó ti sọ àwọn ọ̀rọ̀ òkú síbẹ̀ àwọn afábà yẹn mọ̀ lọ́wọ́ ta'ala wọ́n lé lẹ́yìn tó fi lélẹ́ tani sọ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tẹ̀sílẹ̀ èyí tó fi lélẹ́ jù nínú ọ̀rọ̀ méjèèjì àkọ́kọ́ yẹn náà ọlọ́run bá ní alif lam mim alif lam mim àbàbà mọ̀kọ́tọ̀ àwọn àfáà wọ́n bá ti pín bẹ́rẹ̀ ní lájọ sínú ọ̀rọ̀ kan ọpọlọ nafsu hakimin qati'in sirru nafsu hakimin qati'in sirru gbogbo àwọn àkókò ń bẹ ní ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí ó ní gbogbo orúkọ pátá àti pínlẹ̀ kò án kẹrí pátá ìbẹ̀ ló parí nafsu hakimin qati'in sirru náà ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اللهم بارك الإسلامي اللهم من تبع لبلو بلوي اللهم بارك في سيدي كدار أكبر ọlọ́run bá fi ṣe ìtagbára fáwọn kèfè rí lórí wípé wọn à lè gbowó àgbòrá nìwá kò sí bí èèyàn ṣe lè gbé dálẹ́nu tó láwọn tó ó lè kó àgbòrá nì ó lè fi fi ẹkún bẹ́ẹ̀ bá rákòrá nì lọ́wọ́ tí bá ń kà lórí rẹ̀ tíbi sẹ́ẹ̀kì bá wà ń bẹ̀ ẹni yóò sì lọ kọ́lẹ̀ tó bá kà á lọ géré ìdẹ́kọ̀ sọ pé ìdẹ́kọ̀ ń ṣẹlẹ̀ ara rẹ̀ ó kọ́ ara rẹ̀ ó kó sí ọ̀ pé ìdẹ́kọ̀ ti ṣẹlẹ̀ bí ẹ̀ máa rí lọ́dọ̀ sí ẹ̀ àwọn tí wọ́n ń gbọ́ ara wọn kò sẹ̀kọ́ ìgbàgbà ti pa ọ́ ti yọ nínú kẹta ìyẹn ká nínú èèmọ̀ ọlọ́run tó náà bọ̀ á nínú èèmọ̀ ọlọ́run láyé àìpẹ́ ìyẹn nígbà tó lọ́kọ̀ lọ́run bẹ́ẹ̀ yìí lọ́kà lọ́kà nínú àwọn ìlú ẹ̀rù tó ń kakọ̀ àìm níkẹ́ ìyàbọ̀ lẹ́yìn ọ̀rọ̀ Tẹ̀gbé èdè lábáwá náà ni, ẹjọ́ tó lábáwá náà lápọ̀ lẹ́nu ohun tí èdè là kò ní lọ. Kọ́nà kí ìtumọ̀ kìtàbọ̀ لو تأمله ضرير كتاب لو تأمله ضرير لأصبح وهو ذو لا أصبح وهو ذو بصر صحيح لا أصبح وهو ذو بصر صحيح لا أصبح وهو ذو بصر ألف لامين أبقى وهو لا نفس حكيم نفس حكيم قاتل لا أصبح مر يا ẹni ó ń bẹ ní tó fi bẹ̀rẹ̀ alukur'an láti lè bá kó àwọn àtòkèrè lágara ọlọ́run bá ní ذلك الكتاب لا ريب fi. ذلك الكتاب لا ريب فيه ọlọ́run ní ذلك الكتاب alukur'an ta kòrí lágara nípa rẹ̀ yìí ẹ̀rí alukur'an gbogbo ń tó ọ̀rọ̀ lẹ́sẹẹsẹ orúkọ tá a fi máa tọ́ka sí tó jìnà ọlọ́ọ̀bá ní záníkà ìta àtọ̀ yẹn nípa ẹ̀ẹ́kẹ̀rẹ̀ nípa rẹ̀ Al-Qur'an ń bá sọ pé ẹ̀ lè gbogbo ẹ̀ta. ذلك الكتاب لا ريب فيه ọlọ́run bá ní ذلك الكتاب لا ريب فيه ọlọ́run bá ní ذلك الكتاب ọlọ́run bá ní tírà هذا الكتاب tíra yìí ìjọ tọ́ǹkà yìí táwọn túbọ̀ yìí láàárọ̀ ìgbà fún yìí kò sí bóyá bóyá ń bẹ̀ àwọn àfọ́nímọ̀tò sí ọ wọ́n lọ́wọ́ wọn bá pe àkùránì ní àkùtà ó pè ní tíra ní adínáwó mẹ́tò torí pé wọ́n kọ́ kalẹ̀ ní wọ́n jẹ́ ó dàrú mọ́ lójú àkùránì kàlámù lọ́ lọ́sọ̀dọ̀ wà bàdà تكلم به ربنا سبحانه وتعالى alùpùránì ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run bá wá sọ lùsọ́ọ̀ pẹ̀lú ohun sọ́ọ̀tì mẹ̀sìmọ́ ọlọ́run bá wá sọ alùpùránì ó sọ ó sì fi rájú ìmúra lè sàrá bí ti tafa àlẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ fọwọ́ mẹ́tù ọkọ̀ ọlẹ̀ ìdí wọn bá sọ lẹ́nu wọn ti di ọ̀rọ̀ táwọn sọ yóò di wọn ń ka ẹnumí nǹkan ọlẹ̀ sí dọ́ọ̀tì rẹ̀. Fọlá Sùbáàrù wà yẹ wà á dàlá yìí náà fi ànà Kùránù Karim kálá òlọ. Tó gbọ́dọ̀ gbàgbà sọ́tà Kùránù ga kìtáàbù ni wọ́n kọ́ ní ìhìn. Kí wọ́n tó kọ́ńkọ́ kí wọ́n bá Alùkùránì wọ́n kọ́ kalẹ̀ sí lawhul mahfuz pátákó tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó kọ gbogbo àgbogbo nǹkan sí. Kùránì bẹ́ẹ̀ lọ́wọ́ mahfuz tí wọ́n kọ́ kalẹ̀ bẹ́ẹ̀. Kàdáàlì àbádọ́wà بل وقرآن مجيد في لوح المحفوظ القرآن يفصل بعضها بعض ọlọ́nà ìkùrán tẹ̀ ń wò yẹn ó ń bẹ ní lọ́wọ́ mahfuz lọ́wọ́ mahfuz tó wà maktub àwọn àdá maktub wọ́n kọ́ sí lọ́wọ́ mahfuz ni pátákó tí wọ́n ń sọ sí gbogbo kọ́kàlá gbogbo kẹwà nínú nǹkan tí wọ́n kọ́ sí lọ́wọ́ mahfuz ó ní alquran eléyìí clear ذلك الكتاب بمعنى ذلك مكتوب في اللوح المحفوظ بقى مكتوب في صحف عند الملائكه في الثقب الذي بيعيدي الملاعب بيعني تصير في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي بأيدي سفر بأيدي سفر شاهد في الآية سوى القرآن يسوى إيه في عباس أقوال نعم هي إيه غير بدال مواء لكن الفائدة الله سبحانه وتعالى أجام يبوى أقوى القرآن سنوه tí ń bẹ lọ́wọ́ àwọn màláíkà ó di mélòó kàlá ináha tazkira ọlọ́ni kàlá ẹgbọ́ ináha tazkira kàlá ináha tazkira ọlọ́ni alkùnrin yìí ìwọ̀rọ̀ ìsítí ìrántí ni Fàmán ṣáà àzákẹ́rọ. Fàmán ṣáà àzákẹ́rọ. Ẹni tó bá wù nù yí tí wọ́n bá fún àmì àlùkùránì ìgbẹ́ àlùkùránì ìfún kó gbà wá àti kó gbà títì. Fi suhufin mukarrama. Fi suhufin mukarrama. Kùránì ìgbàwọ́ ń sọ yìí níbo ló wà? Ọlọ́ni ń bẹ nínú ìwé tó lápẹ̀lẹ̀ tààfin lọ́jọ́. Màrùfú àti mutahhara. Ó wà níbi tó ga mutahhara tá a tún pọ̀ mọ́kúrò níbi ìdọ̀tí. Bí àìdè. Níbo wá ní ìwé yẹn? wọ́n ló wà níbi tó pa apọ́lé agbébí ọ̀gá àfọ̀mọ́. ọwọ́ ọ̀tá ni àwọn olówó jẹ́ lẹ́kọ̀ọ́ kìpa rẹ̀ tí wọ́n ń kí ìwẹ̀. ìbẹ̀ lọ́wọ́ àwọn màláìkà. Ìrọ́mí ń bẹ̀rọ. Al-Qur'an, Mabdubun, Kèsófi, the Aijil Màláì. Wà ní àyọ́kọ́. Ẹlẹ́ẹ̀kẹta náà ni Kèsófi lẹ́ni Quran wọ́n kọ́ sínú sóró èyí tẹ́lẹ̀ àti nílẹ̀ ń gbé káàkiri lẹ́yìn tàbí tàbí wàlúkọ́ wàgbé dáńtà káì àwọn náà ń gbé ana ń kúlé sọ́tún wá kẹ́ à aláwọ̀ sọ́wọ́n wà táwọn ló dẹwọ́ parí ìbẹ̀rẹ̀ ìjọba yà máa tó ilẹ̀ mọ̀tọ̀ àbí tó làwọn pé àlùmọ̀tọ̀ àrùn ni ni ìgbésòrí ẹni mímọ́ ni wọ́n àwọn ni wọ́n gbé ọlọ́wọ́ bá gbé kùránì fún wọn wọ́n ń gbé káàkiri so nínú àpọ́lé fọ́mà nàbí àárọ̀ ọ̀rẹ́ ìfọ̀rán òní pípọ̀ wà ń rẹ̀ tí ó jẹ́ pé yóò mọ̀ ẹgbẹ́ kùránì àpọ́lé ní fún ó tẹ̀ níjà kùránì orúkọ ọlọ́run fi pa àwọn mọ̀lẹ́kà náà ní ọlọ́run bá tuntun kọ́ sí kùránì yẹrẹ ìtìjú àti ìtìjú àti àwọn èèyàn ṣẹ̀tàn tẹ̀sùbà

tí ó mọ̀ wà lọ́wọ́ wa ó ti wà lọ́wọ́ àwọn màláíkà báájú ó ti wà nínú láwọn fún Gbogbo ẹ̀lá rẹ̀ àrùkù àrùkù. Zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. Àwọn ọba ní méjì àrọ́yìn bí máa ń àṣà máa ń pàtàkì. Ọjọ́ká àbá àwọn àgbẹ̀sẹ̀ ìyá ọ̀pọ̀lọpọ̀ ìtàn pẹ̀lú ráyì ó náà ni iyèméjì. Ṣùgbọ́n ṣápù ni iyèméjì. Rọ́ìpù ni iṣẹ́ iyèméjì pẹ̀lú àìmọ́gbàgbọ́. Sọ́lá ọba ní bẹ́ẹ̀ ní kẹ̀kẹ̀tà Àkùránì yìí láàárọ̀ ìgbà fíìhì. Kò sí iyèméjì ń bẹ̀ bèlè ń iṣẹ́ kẹfẹ́ rí sí gbọ́nà láàrin iṣẹ́ láàrin náfíà ni àbí yóò mọ̀ ṣiṣẹ́ náàì lọ́gbìn àwọn ọmọdé sí ìrùsọ wọ́n ní láàrin ìgbà tí ọlọ́run bá ṣe náfí àrọ́ ìbò ọ̀ṣẹ́ àmìsọ̀rán ọlọ́run bá ó gbé ó ṣe àbíwó tó lè bí èméjì kó fún àwọn àrùsọ wàdé bẹ́ẹ̀ náà ni ó tún ti tẹ́ àmì náà látàrí ẹ má ṣe ẹ má fún àlọ́sọ́lá máa sọ́lá ìwà ذلك الكتاب لا ريب الكتاب لا ريب فيه àwọn ọba ń tíra yìí kò sí iyèméjì ń bẹ àṣàk kò sí ẹka máa ronú pé abẹ́yà kò rí bẹ́ẹ̀ láṣàkàbí ṣùgbọ́n àwọn àfáà ní ṣàkù yẹn kò tún tún ẹ̀kù yẹn tán bọ̀dù tó ó nítorí pé ọ̀rọ̀ méjì kò ní tútù mọ̀gán náà nílé àfihàn so alukur'an láàrọ̀ ìgbà tí kò níyè méjì nínú ọ̀nà wọn bá jẹ́ pé láàrọ̀ ìgbà fi ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ láàrọ̀ ìgbà fi annahu kalamullah kò sí èméjì yìí gbọ́rọ̀ ọlọ́rọ̀ báyìí bẹ́ẹ̀ náà ni kò tún sí èméjì níbi àwọn làbárè tó ń bẹ nínú ẹ̀ gbogbo Ọlọ́run bá ní dáríkà kìtà alkùránì ta kọkalẹ̀ yìí. Láàrọ̀ ìbà fi. Láàrọ̀ ìbà fi. Oníyè méjì nínú mọ́sẹ̀yè méjì lórí ẹ̀ méjèèjì. Oníyè méjì nínú ànáfì. Mọ́sẹ̀yè méjì lórí ẹ̀ ànáfì. So láàyẹ oníṣẹ́ náfì oníṣẹ́ gíní ànáfì. ذلك الكتاب لا ريب فيه تباني القرآن تباني مولي يمشي ما سيمشي لوريه ọlọ́run bá ní ìdánlélmọ̀tàkùn ọlọ́run bá ní tíkùrá ní ò bá ní èméjì inú ó jẹ́ ọ̀nàmà húdàn alìdáyà húná bìlẹ̀ ìlú wọ̀nà àbàlì الهداية هداية علمية وهداية عقلية هدى للمتقين أرانا القرآن ó jẹ́ hùdán olùkọ́ni límà hùdán olùmúṣiṣẹ́ láti fi ní mọ̀látara afẹ́ rẹ̀ nílùú mọ́sàkì méjì yóò pàpọ̀ sáàmù mọ́sàkì ìlà ìlmíyà wà àmàlìyà yóò kọ wọn nímà yàní yóò tó kọ àwọn tó dọ̀nà yóò tún wá jẹ́ kó rọrùn fún wọn láti ṣe nǹkan yẹn ẹ̀tún méjì bá ti papọ̀ sílá ó ti di وقبل المتقين فذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ó jẹ́ ọ̀nà máa mímọ̀ àti ọ̀nà máa lílò Yorùbá tí mo ń sọ lẹ́kàdé o ọ̀nà mẹ́kílá pàkọ́kọ́ ọ̀nà mẹ́kílá àwọn wọn ni ó jẹ́ ọ̀nà mọ̀ méjèèjì fò àwọn tí wọ́n bá dólù payọ̀ ọlọ́run àkùrá ni ó jẹ́ ọ̀nà máa mímọ̀ yóò sì jẹ́ ọ̀nà máa lílò fún wọn irú rẹ̀ lẹ́yìn بقرة bákọ́rà شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون هدى للمتقين الله خبر هدى للناس هدى للناس اللهم ان القران شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبين ثم واجه هدى للناس kó jẹ́ ọ̀nà ẹ̀mọ̀ fáwọn èèyàn ẹwà

yóò mọ̀ rí ìmọ̀ pẹ́pẹ́ ẹ̀tọ́ ka ìtàní ìtàní ayé gẹ yóò mọ̀ rí tẹ̀síìpù wa tẹ̀síìpù lórí ìgbà ti kà ah òtọ́ ni mo kà nínú nobel kan pé fìràhùn nítorí ti kà tó bá ń gbà lọ́kùnrin àn yóò mọ̀ rí ìmọ̀ níbẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ tó rí ìmọ̀ níbẹ̀ lọ́kùnrin àbí kan ni ó rí ọ̀nà mẹ́mẹ́ ah, ṣùgbọ́n ta ni ọlọ́ọ̀bá yóò Hudan lil muttaqin. Àwọn tí wọ́n bá jẹ́ olùpa ọlọ́run ọlọ́dún àti ẹwà tó wọn. So hudan ti ti alákọ̀ọ́kọ́ yìí, hidayatu ilmiya wa hidayatu amaliya. Hudan ti hudan lil nas, òun jẹ́ ilmiya fún gbogbo ayé gbogbo èèyàn ọ̀rọ̀ àjọ̀lá. Kèsì kèsì rí, kó láì tó olùkọ̀ sọ́lọ̀, àlùkò tó bá lè tẹ́tí ilé ìfìdí pẹ̀lú láyà rẹ̀ sọ̀rọ̀ àrùn àṣálà àwọn Umar bin Khattab àbúrọ̀dà àní kí ni wọ́n gbọ́ sọ̀rọ̀ Islam Kùránì. tún pé àwọn kẹfẹ́rí ti wá láyé èsè àwọn kìí wọ́n wà fún díẹ̀ wọ́n wá ọlọ́run ayé ni wọ́n wá. sẹ́kọ̀ọ́ kẹfẹ́rí ayé èsè máa ń wọ ọlọ́run ní àárín tí قل أوحي إلي أنه استمع نفر من الجن نفر من الجن فقالوا إنا سمعنا إنا سمعنا قرآنا عجبا يا يهدي إلى الرشد فآمنا به سؤال القرآن كيف تاني أوروبا يزال بإسلام كل ده يزال بإسلام قرآن جلس هداية كيف ما القرآن طب ده أنت يوم بقى صلوا لنا مسلمين ونيو يقرأ لجيك ó bá ti yẹ kùránù lóbi ò ní pẹ́ sọnù torí tí ò ní yóò sọnù tí ó fẹsẹ̀ rẹ ẹsẹ̀ rẹ wálẹ̀ inú ẹ̀sìn wà yìí kùránù ibẹ̀ ni hìdáyà wà tó fi jẹ́ pé oṣù Ramadan oṣù kùránù ọlọ́run bá ní wùdá ní ilé ní mo tẹ̀ kí. ذلك الكتاب لا ريب فيه Hudan lilmuttaqin. Ọlọ́run ọba ó tàdáyẹrí àwọn olùpayọ̀ ọlọ́run ọba nígbà Kùránì ó máa jẹ́ ọ̀dẹ́mọ̀ fún wọn nípa kíkọ́ àti pàkínú ìlú. Kùránì, ẹ bá rí ẹnìkan tí ka ka Kùránì, ka ti wa ti ka òun gbà kọ̀án òun sì mú un lò kó máa gbà lóòdù ní pé alhamdulillah inú ló bá ọlọ́run láwà ọlọ́run ṣe wá nìkan nù wọn. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. Ó dàbí ẹni kó bẹ̀rẹ̀ pé kí ni súnmọ́ àlùmọ̀tàkùn àwọn olùlùpayọ̀ ọlọ́run Ọlọ́run fẹ́ ti palẹ̀ fún wa, àwọn tí wọ́n ń jẹ́ olùpayà Ọlọ́run. Alladhina yu'minuna bil ghaib. Ọlọ́run tọ́kọ́ sọ ìròyìn àkọ́kọ́. الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب àwọn ọba ní àwọn ọmọ tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ sí al-ghaib ìtọ́pọ̀tà kọ̀rọ̀ ìmọ̀ al-iman bil pẹ́ẹ́sì ọ̀pọ̀lọpọ̀já ó gbọ́ ló ń gbọ́ ní pàápàá ìdí òòrí ló gbàgbọ́. pàápàá fi kankan mẹ́rin. gbogbo ẹni tí ò bá ti gba ìdí òòrí gbọ́ léṣe mú lélẹ̀. lápòjúwe wọ́n sábà àmọ́ ń gbà oníbẹ̀. wọ́n sábà àmọ́ ń gbà ó ní òun tẹ̀ ṣùgbọ́n gbà padà gbà mọ́mẹ́ni. ní àpẹẹrẹ náà ṣùgbọ́n ẹgbẹ́ ọmọ pé ẹgbẹ́ wẹ̀ láàrin wa àwọn kèfè rí o ẹgbẹ́ ọmọ àní tí ó mẹ́rẹ̀kù tó ń bá rí báyìí nígbà òbódà làwọn orí ilẹ̀ ń gbàgbọ́ pé pásọ̀ lájọ akọ́jú ó ló ń gbàgbọ́ pé ṣẹ̀yàdúwà iman aliman bimaxus ìnígbàgbọ́ sí ìfẹ́ tí àlejòjú rí nìyẹn èyí ò lè gbé ìrìn lọ́dọ̀ ọlọ́run ìwé lòdì lè gbé ìrìn lọ́dọ̀ ọlọ́run ìmẹ́lì yẹn ìmẹ́lì ṣe ìbìlìbì ìṣẹ́gbà tí kọ́ lóòwé nù inú hmm. sẹ́wọ̀ bí a kọ̀ọ̀kan sọ́rọ̀ lọ́rọ̀ tó ó ní ti ta bá rí báyìí lè má gbà gbọ́ ìmẹ́lì àti ìmẹ́lì ẹ̀ṣì sáré tó fi nírú yíbẹ̀rẹ̀ yẹn ní mọ́tò bẹ́ẹ̀ fìràwọ̀. Ibi òjò tí fìràwọ̀ lò ó là nìyẹn. Fìràwọ̀ náà padà gba ó sí bẹ́ẹ̀lì. Jàwọ́nà bíbẹ̀ ní ìsọ̀rọ̀ ilẹ̀ ìdáhàrọ̀ kọ́ ẹ̀tùbá àhùn fìràwọ̀ wà jùlọ́dùn bọ́gùn yẹn wà á حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين حليما بالحس أو حليما بالمحصول لا يغني عند الله kẹ́yẹ̀ sọ pé ìwọ̀n bá bí bá rí nínú àgbàgbọ́ ẹni ò ní dẹ́kun lè fi lọ́rọ̀ náà tí ìbá sì rí ìgbàgbọ́. fúnra ọ̀rùn ọ̀tá mọ́tà ni ẹ bá ti bẹ́ẹ̀ bá mẹ́jọ́rọ̀ ìjọba bá tọ̀lọ̀. Àwọn àti mọ́tà jọ ń pò ó. Jọ̀wọ́sná bíbẹ̀ ní sọ̀rọ̀ ilẹ̀ ìbáṣà. Nígbà tó yá ọ̀rọ̀ ọba ní fífi tó sá, fúnra ọ̀rùn lé àtẹ́kẹ́ tó àtàwọn ìjọ rẹ̀ wọ́n sá lọ. Nígbà tó wá ní sọ̀rọ̀ ní mọ́tà dé bí odò. فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا níbi aburú fìràún fìràún ló pàrọ̀ ẹ̀yìn wọ́n dé wọ́n lọ nígbọ̀tẹ̀ àti tọ̀tà owó tàbí owó rẹ̀ yà lórí ìkàrẹ̀. Àtà ìlà àdàrọ́kẹ̀ olùgọ́rọ̀. Ọlọ́run fi títò bí agbára rẹ̀ rẹ̀. Wàtí mo sọ débi odò, ọ̀nà pé. Àwọn òjò ń bú sọ pé pé sọ̀rọ̀ iná àmọ́dọ̀ fún un. àti ìlú sáfà kò sí tábẹ́ ìṣẹ́ abá àfẹ́rẹ́ sí káwa. ìlànà náà nílẹ̀ ní ìwà olùrẹ́ gbájú kò sí abẹ́gbà fẹ́ràn jù bá yọ àwọn àpò àbí musa ní káyà. ìnàmá ìyá rọ́bì ni ìnàmá ìyá rọ́bì sàyàhàdì. ọlọ́pàá mi ń bẹ pẹ̀lú yóò mọ̀ náà àbáyọ wá. tẹ́lifíkà yẹn àwọn àpò ti tán nǹkan ọlọ́run ti sọ nígbà náà ó ti parí tẹ́ ó kú ìtẹ́nu ọlọ́run dárájà tó ga nìyẹn dárájà tó ga tó nìyẹn dárájà pé kò sí nǹkan tó yẹn lè dá sí mọ́ nípa ọmọ nìyẹn kí ẹ̀ tó wá tọ́mọ ọlọ́run pé àlọ́run sábẹ̀ lórí ìsàmù mi bàbá rẹ̀ ọba sáàkì ẹ̀mí tẹ́ ọba rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọba mọ́tò ń jẹ ẹ̀rá kúrò

So àwọn ìjọ àwọn ìjọ àti ìmúta àwọn kò lóòtù parí àbí ìmúta ẹ̀kọ́ ọ̀rẹ́ ìrẹ́ àjọrọ́kẹ̀ ọ̀gọ́rọ̀. Nígbà ọ̀sọ̀lọ́wọ́ ọlọ́wà ọlọ́ọ̀sì ìjọ tí múra sọ ọlọ́ọ̀sì múra wáyá. Ọlọ́ọ̀sì tó pọ̀ parí lọ́rùn. Ó ti borí ẹ̀kọ́ náà. Ìrọ̀lẹ́ bẹ̀rẹ̀ wá rí wọ́pẹ́ sẹ́bẹ̀ sí bẹ́ẹ̀rẹ̀ tó náà bọ̀. Ọlọ́run jẹ́ kọ́kọ́ láàrin odò tán, odò tó ti jẹ bẹ́rẹ̀, ọlọ́run bá ní kó tó pa àbí ní odò. Ọba ti kó ti àwọn àtàwọn òwúrẹ̀ wọn jẹ́. Ìgbà ìlà فأدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل قل آمنت قل لك أبنى سبيل الذي آمن به Ìtí àwọn ọmọ Ísẹ́lì tí wọ́n tàbí ti Mọ́sá, ìtí wọ́n gbàgbọ́ ìrúdẹ̀ ìgbàgbọ́. Jẹ́bẹ́ tí ó jẹ́ olùgbàgbọ́. Orí wàhálà, àlẹ́sà. Ìtọ́ jẹ́ ojú rí bẹ́ẹ̀. Wọ́n á mi náà mùsùlùmí. Ó jẹ́ bẹ́ẹ̀ tí ó jẹ́ mo ti mùsùlùmí. Torí pé nígbà náà ó الآن وقد عصيت قبل Bí ẹ ẹ tàbí dájú àlẹ́bìdàdà. Pé àmẹ́lẹ́ tó mú tàbí ọlọ́dọ̀ àmẹ́lẹ́dà. Wọ́n ní kò onígbà ìgbọ̀nmọ́ ọlọ́run. Wọ́n ní kò sẹ́mọ́ ọlọ́run. Wọ́n ní kò gbọ́dọ̀ kí á mẹ́rin bẹ onítàbẹ́ tí ló tó lọ rí kó ti gbọ̀nà. Ṣé kí wọ́n bá lọ sí wọ́n wà ní? Àti bẹ́ẹ̀, ìlú báyìí. الذين يؤمنون بالغيب torí mẹ́tì gẹ́gẹ́ tí ó ṣe ìlànfààní òní mẹ́rin tààbójú rí kíkó tàbámọ́kọ̀ àkọ́rọ̀ وأنا من المسلمين الآن وقد عصيت قبل الآن تسي زوي ما نتعبط الآن sẹ́nu ìsìn sẹ́nu nígbà tó wá fojú rí agbára àwọn ọlọ́run nígbà tó ò sí ìrìn tó jẹ́ kọ̀kọ̀ ó ti gbàgbọ́ ìgbà wà láàrin rẹ̀. Ọ̀dà ọ̀sán ètò ọkọ̀ bí wọn kún. Kọ́dà bí àpótí ètò súnmọ́, àwọn ti tẹ̀m̀tìl, ó ní wọ́n ní káwọn èèyàn máa kàwé lápòjú ní tẹ́lẹ̀ ti gbọ́ yé. A ẹnì kò dáhùn wọn ní kó tó lọ kọ́ṣẹ́ kó lè ní nǹkan tí ó máa ṣe ó ní àwọn tó kọ́ṣẹ́ elébè ìdàrí ti ẹ̀kọ́ ó ní òun lọ máa ṣe yahoo ó wá di pé ọlọ́kàn gbé agbára rẹ̀ fi ṣe ń dédé ìjọba bá ní àwọn tó bá ní ìwé ẹ̀rí lọ́wọ́ tọ́lọ léèwé ládùúgbò kọ̀ọ̀kan pé wọ́n tẹ̀ kọ́ ní ìwé ẹ̀rí lọ tọ́sí ní pé jẹ́ ìlú nǹkan mọ́ fún wọn lé kọ̀ọ̀kan mọ́tò mẹ́ta mẹ́ta hundred lákàntì wọn fún ìbẹ̀rẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta wárí àwọn òwò àṣẹ tí wọ́n mọ̀ sí fún wọn. sẹ́gbọ́njọ́ ah. náà kí náà máa wù bí kò sáyé lọ kàńjọ́ náà kó o ti ga lóṣù jọ náà ṣùgbọ́n sí yóò tún láǹfààní yorùbá nílà àtàwọn ìgbà yìí láàárọ̀ so máa nà àrà àgbọ̀rọ̀ fún fúnra ọ̀nà ìgbà yìí láàárọ̀ so ń wọ́n fẹ́ kọ́ nígbà tí mẹ́rin mọ́ta ti ń parọ́ pé gbọ́lọ́ngbọ́ gbọ́lọ́ngbọ́ gbọ́lọ́ngbọ́ ọ̀gbàgbọ́ torípò òrí o sì rí àwọn mẹ́rìírí rẹ̀ tó lè pe ara rẹ̀ gbọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbọ́ o wá rí agbára ọlọ́run tó sọ odò agbára múyàmú odò ni o tó sọ di yàgbàsà tó sọ di gbọ́gbẹ táwọn mẹ́sàn lè fi kọjá lórí ẹ̀ ó rí pé wọ́n ti fẹ́ parọ́ wọ́n parọ́ wá mọ́tò kó wọn náà gbọ́lọ́gbọ́ حقيقة الذين يؤمنون بالغيب ده بقى ده الغيب يطبل àwọn rahimahullah wọ́n nínú ẹ̀ oná ní asma'ullah wa sifati àwọn ìròyìn ọlọ́run tọ́mà fi ròyìn ara rẹ̀ nínú gọ́ ìbò tàgbàgbọ́ àwọn ìròyìn ọlọ́run tọ́mà fi ròyìn ara rẹ̀ apàlàwọ̀ ṣàlàyé àwọn onílọ́lá insha Allah ta'ala bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nínú gọ́ yìí oná ní umurul akhirah àwọn ẹjọ́ ọ̀sán lálùkìyàmà tọ́lọ́kọ̀ bá sọ fún wa nínú gọ́ìbì ó ní àwọn ẹ̀sọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kákó dẹ́yé tọ́lọ́kọ̀ bá sọ fún àkùrán sọ gbàgbọ́ nínú di pé ayé parẹ́ ẹ̀yìn so ááyà yìí ọlọ́run bá subhanahu ta'ala obìnrin sọ fún wa pé àwọn mùtàkùn àwọn olùpayọ ọlọ́run wọ́n nígbàgbọ́ sí nǹkan tó pamọ́ ọ̀gá nǹkan pamọ́ náà ní kíni o ọ̀nà ni Allah subhanahu wa ta'ala àti àwọn òròyìn rẹ̀ àti àwọn nǹkan tí ó tún sọ fún wa ní làbárì tó jẹ́ pé wọ́n fẹ́ ká gbàgbọ́ ẹ̀yìn dọ̀rùn bọ̀ lẹ́nu ẹ̀ pé àjẹ́ náà ń bẹ à bá àbá dọ̀rùn bọ̀ wọ́n sọ fún wa nínú mọ̀tẹ́ fi kọ́ wa ni pé àkíyámọ̀ ń bẹ àjẹ́mọ̀ ń bẹ iná ń bẹ ìyàsáré ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìnígbàgbọ́ nínú àwọn nǹkan ìní sọ̀yọ́ di mùmìnì اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المتقين اللهم يا حي يا قيوم